وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدى وكفل عباء àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá annabuwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí hadith ti yanka. حديث كتاب رياض الصالحين ترى إتيا كان وفاوى فاوى النووي رحمه الله تعالى ثم قجر èyí كفوا kún fún àwọn tọ́píkì tí a ń ká lọ ona ni baabu bayan kasratu turk alkhair ojú pọ́nà tí a ti fẹ́ ṣe àlàyé fúnra wa pé àwọn ojú ọ̀nà tí a máa fi ń wá ojú rí ọlọ́run ó pọ̀ púpọ̀ nínú Islam tó pọ̀ bọ́ba lágbára yìí ọlágbára yìí bọ́ba lọ́gbára yìí ọlágbára yìí. gẹ́gẹ́ bá ti máa ń sàlàyé fún wa ní gbogbo bá ní pé turuku tọ́lọ́mọ bá tánàbí tí a fà dákọ́ yà yìí kò mí ni aturuku asòfìyà kò mí ni rẹ̀ léyìí tí àwọn Sufi táwọn máa ń gbà lérò. tábà wo àwọn àhádìtò tí a ń kà fúnra wa ẹ̀rí pé ń sàlàyé fún wa pé a. Ah, ọ̀nà pọ̀ tá a fi nwa wá ojú rí ọlọ́run ọba tó ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ ká fojúlẹ̀ ká fi kan lẹ́nu àwọn ọ̀nà dáadáa yìí ká má ṣe. torí pé àwọn ọ̀nà tá a lè fi rójú ọlọ́run ọba ni wọ́n. àti ti lábẹ́ ọ̀rọ̀ náà. hadithu السابع وعنه أي عن أبي الذر ọ̀pọ̀lọpọ̀ àwọn àádìsí bá ń káyà yìí láti rí alákọ̀ọ́kọ́ tó fi délé lẹ́ẹ̀kejì ẹnìkan náà nígbà gbogbo ẹ̀ wá òun náà ni Abu Dharr عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة النزلة كلما غدا أو راح متفق, متفق عليه Abu Dharri ọlọ́ba yọ́nú sí olóhun gba àhàdìtò yíwá látọ̀dọ̀ anabi wa muhammad kọ́l kula nabi ni man ghada ila almasjid aw rah gbogbo ẹni tó bá jẹ́ sí pé ìmọ̀ tètè lọ mọ́sálásí láti bá ìrun jama'a ní ìrun àárọ̀ aw rah àbí máa ń tètè lọ láti bá irun kólébà kírun ní jàmá láwọn àrùn tó yàtọ̀ sí irun àárọ̀ ó bẹ̀rẹ̀ láti irun zórí ni asu imagbe isha ṣùgọ́dá òun dó fún ìmá tètè lọ síbi irun asọ́bọ̀ rọ́ọ̀ àwọn àrùn tí ó yàtọ̀ sí irun àṣùbà àyílá aláṣà imagbe isha anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí máa ń gbìyànjú tó já sí pé ìmọ̀ tètè lọ mọ́sálásí lánìyàn pé kó lè bá rí ìrun kí ní jama'a anabi sallallahu alaihi wasallam anabi ni a'adda lahu fil nuzula bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba yóò máa para àgbéga rẹ̀ ibùsọ ibùjókòsí rẹ̀ ní ọmọjó tóbi sí ní ọgbà àlìjánná kullama ghada àwòrán-ha gbogbo ìgbà tí wọ́n ti ń dájí tí ń tètè lọ sí mọ́sálásí láti kírun jàmá bẹ́ẹ̀ náà ní kórè ó máa ga sí lọ́dọ̀ ọlọ́run ọba lálìjánná. muttafaqun alayhi al-imam Bukhari àti imam Muslim onagba hadith yìí wá hadith yìí náà òun náà ń ṣe àlàyé fún wa látara pé nínú ọ̀nà dáadáa nínú iṣẹ́ dáadáa tá a tó lè máa ṣe fi lékún lọ́dọ̀ ọlọ́run òun ni ká máa yára lọ sí mọ́ṣáláṣí kálíbà kírun ní jàmáà tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí ẹlòmíì ò ka ìkírun jàmáà kò ká sí àkọ́kọ́ náà ọ̀ràn àyàn ni bọ̀tí ndélé yìí sọ ni pé ìmọ̀ tètè lọ ìmọ̀ tètè lọ sódà kọ́dà ìkọ́ ọmọ kò ní bọ́mọ yàn lọ́wọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ òun káàkún ibẹ̀ lẹ́lòmí ó ti ní ó dìgbà tó ń bá gbọ́ ìkọ́ ọmọ fóun tó dìde ibi tó ń bá wà ó dìgbà tó ń bá gbọ́ ìkọ́ ọmọ fóun tó fi sẹ́ẹ̀ rúnlẹ̀ gbogbo eléyìí àṣìṣe gbáà ni. àìsí máa orin ńláńlá tí ń bẹ́ ń bi ìdíje máa kírun ní jama. ìkànnì àwọn sọ̀hábà abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma. wọ́n níjọ́ kan ó wà nínú oko rẹ̀ oko tó wà yìí nínú àwọn oko tó já sí pé ó níye lérí nínú oko rẹ̀ ni ní Madina yẹ pé oko tó dáa jù nínú oko rẹ̀ ibẹ̀ ló wà ń jọ́nà. wọ́n wá pèrún kò wá gbọ́ kò gbọ́ ìrún pípé ní o nínú oko. ìgbà tó fi àwọn pé ah, bójú ọjọ́ ti rí yìí ó yẹ kán ti pèrún ni wọ́n lọ sí mọ́sálásí ìgbà tí ó dé sí mọ́sálásí yóò sálọ láyọ̀ sí gbogbo ẹ̀ rọ́kà kan ti bọ́ wọn lọ́wọ́ rọ́kà mélòó rọ́kà ẹ̀ ọ̀kan ó ti bọ́ wọn lọ́wọ́ ọkàn wa bàjẹ́ ẹnu rọ́kà ẹ̀ ọ̀kan tó bọ́ wọn lọ́wọ́ yìí ó sì banú jẹ́ ó sì bá lọ́kàn jẹ́ pé à òun mọ̀ ṣòfò kọ́dà àwọn oníjọ́ náà lọ́hùn-ún oko tó wà òun ni ó fi ṣe sọ́dá pọ̀ látara pé bọ́yá ó lè dí ipò rọ́kà kan tó bá wọn lọ́wọ́ yìí ẹlòmíì kátó àtọ́ pé rákà méjì ànírun jẹ̀mọ́ kọ́dà kò ní bá ẹlòmíì lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ sì ni ó yẹ kéèyàn máa bọkàn jẹ́ tí oore kan bá bọ́ fún yàn nínú orí alìkèyàmà àmọ́ tó rí ayé bá bọ́ fún wa ó làwọn bọkàn jẹ́ bí yàn bá ń wá sẹ́nìsì abánáfẹ́ ṣe promotion tó bá bọ́ wọn lọ́wọ́ kí wọ́n bọkàn jẹ́ abólé ti débi iṣẹ́ wọ́n wá já two hundred nínú owó rẹ̀ two hundred naira nínú ti bàjẹ́ subhanallah sọ́dọ̀ tó ọlọ́run ẹ jẹ́ kí tí àwọn kan bá ti ń bọ́ fún wa nínú ẹ̀sìn ẹ dákun ó yẹ kí wọ́n bọkàn wa jẹ́ á ó dídí irun jàmáà ó ní ó bọ́mọ lómi lọ́wọ́ kí wọ́n béèrè pé kí ní ń ṣe tí ìjọba fi bọ́mọ lọ́wọ́ kò ní nǹkan báyìí tọ́ka sí àwọn nǹkan tí ò ní túmọ̀ nù ṣẹ̀ríà ni. na hadith tó tẹ̀lé hadith tẹ̀lé kẹjọ wà á ní huwa ìdọ̀ wọ́n tó gba hadith náà tọ̀dọ̀ Abu Dharri ó ní qala Rasulullahi sallallahu alayhi wa sallam. يا نساء المسلمات لا تحكرن جارة لجاريتها ولو فرسن شاب النبي صلى الله عليه وسلم النبي ني ó dájú ọ̀rọ̀ yìí àwọn obìnrin mùsùlùmí látara pé àwọn náà nípa máa ń dáná Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n sọ fún wa pé yá nìsá al-muslimat mo pè ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀yin tẹ́ gbọ́ náà gbọ́ ẹ̀yin tẹ́ jupájú sí ẹlẹ́fọ́lọ́n ó ní látà kìrọ́ nà járíyà tó ń lè járíyà ti hà járíyà tó òun náà ni bóyá obìnrin ó ní obìnrin kan tó jẹ́ aládùúgbò pẹ̀lú arábìnrin kan kò gbọ́dọ̀ fojú kéré dáadáa ládùúgbò rẹ̀ kankan dáadáa tó yẹ ká mọ sáládùúgbò anábì ní ẹ̀yin obìnrin bó bá ti wù kí dáadáa ń kéré tó nínú àwọn dáadáa tí islam gba aláyè rẹ̀ ká máa ṣe fáwọn aládùúgbò wa anábì lẹ́yìn obìnrin ẹ má fojú kéré rẹ̀ aláì àwọn obìnrin wa àwọn obìnrin wa ti sí àwọn fojú kéré rẹ̀. anábì ní sallallahu alaihi wasallam anábì ní wàláwó fúrísìnà ṣáà kódà bó ṣe pé díẹ̀ ẹran tẹ́ ẹ sè ọ̀rọ̀ ajá díẹ̀ níwọ̀n kó sì já fún ẹ̀yin ẹ̀ tẹ́sì ẹ̀ o anábìrin gbogbo dáadáa tí ẹ máa ń ṣe fún aládùúgbò yẹn ẹ̀yin obìnrin ẹ má fojú kéré rẹ̀ lẹ́wọ̀n ọmọ ẹlòmíì lónìí ẹlòmíì jẹ́ kó láládùúgbò wọ́n jọ ń gbélé pọ̀ ni ó sùn fáwọn léyìí bọ́lọ̀ ti ṣe ti wọn tọ́ bóyá wọn dáná àbóúnjẹ tí wọ́n dá gan kò tó wọn jẹ àbí wọ́n kàn ro ọmọ lánàá ni wọ́n sì ṣe ọ̀rọ̀ ńlá lásán sí òun funfun lójú bẹ́ẹ̀ ẹ̀yin tí kọ́dà tó dín ẹran tí yín anabi sallallahu alaihi wasallam ó ní kọ́ àbó ṣe bá sí ẹran kan ẹ̀fọn náà fara dáadáa lélẹ́yìn ó ṣe ra kéré ó ní tí ó fi gbà ní iwájú ọlọ́run ọba muttafaqun alayhi alimam bukhari àti muslim gba hadith yìí náà wá. hadith ẹlẹ́kẹ̀sán lábẹ́ hadith náà wà á níhu àìdọ́. àbúdọ́rí òun náà ló tún gba hadith yìí wá o. àní nàbí sallallahu alayhi wa sallam ó ń látọ̀dọ̀ anábíwá muhammad qal anábìíní al-iman. بدع وسبعون أو بدع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياة شعبة من الإيمان متفق عليه anabi sallallahu alayhi wa sallam anabi ní al-iman ìta ń pè ní ìgbàgbọ́ bid'un wa sab'un anabi ní tààtì kìnnìkanì ìta ń pè ní bid'un òun ni kátó wá bẹ̀rẹ̀ láti mẹ́ta lọ sí mẹ́sàn-án nínú kó jẹ́ pé i mean seventy i mean seventy seventy three or seventy four to seventy nine. Ànábi sallallahu alayhi wa sallam ó ní ìmánì ìpele rẹ̀ ìpele seventy kìíní kan ni ìpele rẹ̀ lé seventy káàfin sọ pé ìmánì jura wọn lọ. Aw bid'un wa sittun shu'ba àbí sí wípé sixty kìíní ni anábì ní fọ́ àfùdọ́ọ̀lù ha èyí tó wá ní ọlá jù nínú iman tabasa ní ìpele kan rèé ìpele kan rèé a rí pé kan dájú kan lọ mọ́tò rèé mọ́tò rèé mọ́tò rèé mọ́tò dájú àwọn lọ ilé rèé ilé rèé ilé rèé ilé dájú àwọn lọ kọ́dà bá lu ẹ̀ ó dájú àwọn lọ kọ́dà bí táwọn ti ń yàgbẹ́ náà ó dájú àwọn lọ. Ànábì ní ìmọ̀ ní níbo náà ti rí náà nù fa afdalha èyí tó hánlọ́lá jù nù imán tó ga jù anábì ni qawlu la ilaha illallah òun náà ni gbólóhùn la ilaha illallah òun ló ga jù gbólóhùn yìí ni máa ń mú yẹn wọnú islam bí yẹn bá ti wí tó sì tọkàn yẹn wá mùsùlùmí lèyàn bí yẹn bá wí tó tọkàn yẹn wá mùsùlùmí lèyàn tí yẹn bá wí àwa ń ti wa sónìdì ká béèrè pé sótọkàn rẹ wá kò nídìí ó tọkàn rẹ wá kò tọkàn rẹ wá ọ̀dọ̀ ọlọ́run láàfihàn tì sí bẹ́ẹ̀ bá ti sọ la ilaha illallah táàsì rí pé ó ṣiṣẹ́ kan tó takò mùjáràdù pé yẹn ní la ilaha illallah fọ́nà ọba ti kó múra sábà rí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ takò ti ń wí yìí láàánú pé kò tọkàn rẹ̀ wá kò dúró lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ tó lè nílá kíyèsí dáadáa. ìyẹn ló fa anabi sallallahu alayhi wa sallam ó gbé àwọn sọ̀hábà dìde lọ́jọ́ kan fún jihad wọ́n wá ń lọ bí arákùnrin kan ti rí àwọn sọ̀hábà yìí bó ti rí wọn ó wá gbóhùn sókè ó ní la àwọn sọ̀hábà ní káwọn filẹ̀ usama bunu zayd usama ní ẹ má jà filẹ̀ o ń wí ẹ̀rù ń bà ní nítorí pé ó rí wa ẹ̀rù wa ń bà olóòtú láìláìlọ́lá ó láwọn ní àwọn yòókù ní já filẹ̀ ó lóun ní filẹ̀ faqatalahu Usama bá pa gbàtàn ọdọ anabi sallallahu alayhi wa sallam wọn á sàlàyé fún anabi tó ṣẹlẹ̀ anabi wa dájú kọ Usama akọtàtàhù ba'dama qala la ilaha illallah. ṣé lóòótọ́ lọ pa lẹ́yìn ìgbà tó sọ pé la ilaha ó tún wá rí píìtì ẹ̀fà nàbí pé kò tọ́kàn ẹ̀ wá ànábì ni tí wọ́n rán mi ká wọ́n wọkàn ni ànábì wa sọ pé wá dijú àlùkìyàmà tó bá fẹ́ fi la ilaha illallah yìí tó fẹ́ fi dìfẹ́ǹdì ara rẹ̀ kí ló fẹ́ sọ ọkàn òsáwọn bá ó bàjẹ́ ń jọ náà nítorí lẹ́yìn tí ẹ bá ti rí gbólóhùn la ilaha illallah òun ni abdul iman ló fi jẹ́ pé bí láìláìlá aláwa fi lè bàjẹ́ gbogbo tí ń jẹ́ ìmọ̀ ní bàjẹ́ lára yẹn nu torí pé òun ni ó ga jù nínú ìmọ̀ àwọn yòókù àwọn iṣẹ́ yòókù tó jẹ́ ìmọ̀ àwọn tí wọ́n lè má ba gbogbo ìmọ̀ nù yẹn jẹ́ àmọ́ láìláìlá bóun bá ti bàjẹ́ lára ẹ̀dá ìyẹn ti fínísì nù. No sànẹ́bí ni wà afdaluha qawlu la ilaha illallah èyí tó ní ọlá jù nínú iman ó la ilaha illallah ànẹ́bí ni wà adinaha èyí tó wá lọlẹ̀ jù ń bẹ̀ bẹ́ẹ̀ the last one èyí tó kéré jù tó ní à èyí ò tẹ̀ ní imani rárá bí kó mọ̀ nílé ikọ́ imatatul adha ani tariq ibi tí máa ní parí sínú pé èyàn tẹ́ ní máa ní subhanallah kọ́lọ̀ tún àwùjọ tó ayé ṣe o ìzírò lọ́pọ̀lọpọ̀ yí máa ní àwọn èèyàn wà adnaha anábì èyí tó lọlẹ̀ jù ìmánì tó lọlẹ̀ jù òun ni imatatul adha ani tariq òun ni kárí nǹkan tó lè pààyàn lá lójú ọ̀nà àmọ́ ajẹ́pẹ́ ní ìbátẹ̀ wá rí tó lè pààyàn lójú ọ̀nà tí ò bá mú sílẹ̀ wá ní ìmọ̀ nínú ibi tí ìmọ̀ tó kéré jù nù so tawari nǹkan tó lè pààyàn lá lójú ọ̀nà ká mú mínú alámọ̀tìlì ìmọ̀ àpẹẹrẹ péyàn ní ìmọ̀ nìyí so ẹ wo Islam ìmọ̀ nù alkọ́ọ̀lù al'amal so ìmọ̀ ní iṣẹ́ náà mọ́ iṣẹ́ wà lára ìmọ̀ iṣẹ́ tí yẹn máa ń ṣe ìmọ̀ fi hàn pé lágbájá ní imán tẹ́bárẹ́ nìkan tó dìde tó rí n tó lè pààyàn lá lójú ọ̀nà tó wá mú ó ní imán ẹ wá wá ọjọ́ tí wá yìí ó tún òfin kò yẹ ká máa bá ọ̀nà jẹ́ gbogbo n tó lè pààyàn lá lójú ọ̀nà kò yẹ ká máa ṣe tẹ́bá gbogbo ọ̀nà wa nísìnyí wọ́n máa ń gbẹ káàkiri wọ́n tún gbẹ kan lọ́dọ̀ mọ́ra bá nísìnyí wọ́n gbẹ báwọn bẹ́ẹ̀ sì ni kò yẹ kán sílẹ̀ sílẹ̀ pé débi pé ẹlòmí mọ́tò fi wá kọjá ń bẹ̀ lálẹ́ tí ò ní rí sọ́kẹ́ àwọn ọ̀nà tó ń gbẹ́ nísìnyí bóyá láàárọ̀ nígbà ìsinmi gbẹ ẹlòmí nísìnyí bóyá òun ti kọjá mẹ́ọ̀ láti jẹ̀ta ni òun yóò fẹ́ kọjá mẹ́ kó mọ wá bá eré bọ̀ sẹ́kọ́ wọn lè mọ́ rò pé tó bá àfẹ́ tì wọn lásán ọlọ́run ó bí ẹni tó ṣerú ọlọ́run ó bí ẹni tó ṣerú òun lẹ́bi ní pé àwọn àwùjọ tí islam ń dùn àlára wọn dáadáa àwọn orúkọ báyìí kí mọ́tò tẹ̀lé kọjá bẹ́ẹ̀ wọ́n ti parí gbogbo everything àti wàá sọ àwọn ọ̀nà tó bàjẹ́ lọ gbáà olófin jẹ́ pé ìjọba islam òun níjọba tí ó lè tún àlùmọ̀ yìí ṣe aláìláàlè kò sí mímọ́ ní ìjọba ológun ni ẹ̀yà ń tanra wa ni ìjọba islam lè tún àlùmọ̀ yìí ṣe torí pé ẹni tó bá ní ìmánì ẹ́ èyí tó kéré jù ni pé kò ní mẹ́ka òyìn mọ́ ṣubú lójú ọ̀nà bẹ́ẹ̀ bá sì ọ̀pọ̀lọpọ̀ accident lónìí látara pọ́nà ọ̀dá ni látara pọ́nà ọ̀dá ni Umar bin Abdul Aziz lára àwọn eléri mùsùlùmí tó kọjá ni ó ní tí ẹ̀sìn ẹ̀sìn tó bá kọsẹ̀ ní inú ìlú tóun wà tóun ń ṣe ìjọba lé lórí tẹ́sìn yìí fi wá hàn ọlọ́run ó béèrè lọ́wọ́ òun lálẹ́ kíámà nítorí lèyí gbogbo ń ta bá rí kó lè pààyàn lá lójú ọ̀nà ìsìlámù fẹ́ ká máa fi sójú ọ̀nà ọba jẹ́ ọ̀gẹ̀dẹ̀ mọ́ sọ ìkó rẹ̀ sójú ọ̀nà torí èyí tó súnmọ́ ni pé òun gan máa ń yọ ìran ṣubú ọtún wa sọ fún sọ́sẹ́ táìsì kódà kódà kó jẹ́ pé orí táìsì ká da omi síbẹ̀ tó bá ti da omi síbẹ̀ bí ìgbà fẹ́yìn bá kó ìgò sójú ọ̀nà ni tókè tí yẹn bá ń sa eré bọ̀ tó bá ti tó bá gbẹ́sẹ̀ lé ó lè tókè nìyí ó lè yọ ó sì lè hunt so Islam wa ẹ̀sìn ìmánì ni ẹ̀sìn tó já sí pé ó pè wá sí dáadáa ni tó á dáadáa lélẹ́yìí ká máa mú nǹkan tó lè pààyàn lójú ọ̀nà tí ẹ bá rí òkúta tó wà láàrin ojú ọ̀nà mọ́ tó bá gba tó bá wúyẹ̀ kọjá àbúrò àti etí ẹ̀ ó lè ta tó bá tabẹ́ lómi lójúgun kí wọ́n wá rí wẹ̀ ọ̀mù níbi ní arapọ̀ ní ìgbàgbọ́ sọlọ́wọ́n ọba ni. anabi ọ̀dákẹ́ o anabi sallallahu alaihi ó ní wal hayahu shu'bat min al kí n wá ní tìjú ìtìjú òun náà jẹ́ ìgégé kan nínú iman a jẹ́ pé ìtìjú ọwọ́ àárín lọ́wọ́ islam pé wá sí ìtìjú àtẹ́tìjú nínú iṣẹ́ tó dáa ni ká máa bá mùsùlùmí lọ́wọ́ rẹ̀ ká máa bá lọ́wọ́ mùsùlùmí ẹni tí ò bá ti ní ojú tì iman rẹ̀ ò pé kò sí ká máa lòlẹ̀ iman fẹ́ni tí ò lójú tì tó pé Ànábì ní alḥayáhu ṣu'batun min al-iman wal-hayáhu khayru kullu ànábì ní gbogbo ìtìjú látòkè délẹ̀ oore ni ẹ wàá wùjọ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn obìnrin tẹ̀ ní tìjú bẹ́ẹ̀ sì ni obìnrin ló yẹ kó ní obìnrin nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ìtàn tá a ti gbọ́ àwọn tó lu ayé lọ bóyá ẹlẹ́sìn ni àwọn tí ẹlẹ́sìn ẹni tó máa ń sàfitì tìjú sí tọ́dọ̀ rẹ̀ obìnrin ni lónìí kò sí tìjú lára ìyá ọmọ ọ̀pọ̀lọpọ̀ lónìí nígbà tí ìyá ọmọ ló tí ò ní tìjú ọmọ tí ó wàá bí tí ó lójú tì bí tóbìnrin ò lójú tì dé àwọn nǹkan tọkùnrin ò lè dán wò wàlẹ́ àwọn obìnrin lè dán wò ẹ wo singlet tá a máa ń wọ bí kílẹ̀ first yàrá tí wọ́n lápá kẹrin báyìí singlet eh? amulet gbogbo ẹ̀ máa pè ẹ lómi ò lè wọ láti yàrá dé títí mẹ́rin àyẹ̀kọ́ ni lọ́kùnrin mi ni o lónìí àwọn obìnrin ti wá wọ́n wọ wọ́n travel Abuja <laughs> kọ́lọ̀ mi lè out of country yóò fi travel lọ yóò ti wọ́n lọ àbẹ́yẹ rí wọn ni láìla àgbákan ẹ̀ ń pọ́pọ́ sí ojú láwùjọ yìí bọ́kùnrin bá ti travel fẹ́ wọn ni ṣé wèrè ni ìkàtí wọ́n ti bá láti lọ iná rè <laughs> wọn ò ní bèèrè obìnrin bẹ́ẹ̀ kọ́dà ẹ wọnú léwe wa ẹ lè rí ọkùnrin tí ó wà wọ mo ṣe júwe rẹ nì kó wà wọ ọ̀nù kápọ́n ẹ lè rí bẹ́ẹ̀ aláàlẹ́ ilé ọkùnrin ara obìnrin lẹ́tì rí nù kápọ́n kò sí ojú tì mọ́ lára àwọn obìnrin lónìí wàláì ó sì yẹ wá ti fẹ́ níyàwó wàláì ìyàwó tó bá lójú ti di fi hàn fẹ́ o lára àwọn nǹkan tí yẹn lè fi sọ pé òun ò lè fẹ́ lágbájá tí ò ti lójútì ni ojútì tí ò bá ní ojútì tí ò bá ti ní ojútì kò síwà dáadáa kan tẹ̀lé bá lọ́wọ́ rẹ̀ ẹni tí ò lójútì kò síwà burú tí ò lè dánwò ó lè fàyè gba àbúrò ọkọ rẹ̀ àbí ìyá ọkọ rẹ̀ àbí bàbá ọkọ rẹ̀ kó bá wọn sùn wá ní kí ní kí lójú òrírí <laughs> ẹ dákun ẹni wọn fẹ́fẹ́ níyàwó ẹ máa wo ẹ máa wo obìnrin tó wá lójú tì lára nǹkan tí yẹn wò ní fọmọ yìí lójú tì kó wọn pe ní a ṣé ń lò jáàbù nìkan kọ́ ṣé ń lò jáàbù ṣé mo ń lọ prógámù dáadáa ẹ wádìí rẹ̀ délédélé òun ló yẹ kó báwọn àjọ ọsùn máa fẹ́ mọtí ń gbáfẹ́ yàwó ìlànà tó dáa jù púpọ̀ ni ìlànà ìsìláàmù náà sì ni kó tó di pé wọn ò obìnrin wọn mọ tán yẹn ni tí o bá ti lójú tì wọn ò ní gbé wọlé obìnrin tó gbé wọlé kóbìnrin jòkó kó mọ wá ṣí ọ̀rọ̀ tí ò dáa fún wọn bú ìyá ọkọ rẹ̀ àìlójútì ni ìyá ọkọ rẹ̀ so definitely wọn yóò bú ọkọ so lára nǹkan tí mo bá wọn lọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí kò sójútì fún wọn ẹ wo kí sọ àwọn ọmọ ànábì Ṣuaib àwọn ànábì Ṣuaib nígbà tí wa Musa aleyhi salatu wa salam tó bá wọn sí omi láti lè fi fún àwọn ẹran wọn mu àwọn obìnrin méjì àwọn amumi àwọn adélé wọn kó wọn rò fún bàbá wọn bàbá á ní pẹ́ báwọn kẹ ó wá rán kan nu wọn kó lọ pe arákùnrin náà arábìnrin náà wá ẹ wá wọ nǹkan o wọ́n nígbà tí arábìnrin òní tí ó ké sí ànábì Musa tí wọ́n á ń lẹ̀ mọ́ ó fẹ́ mọ́ lè sọ̀rọ̀ látara ojú títì látara ojú títì ẹ tún wá wo ànábì Musa náà ẹ wo tójú títì parí sí o ànábì Musa ó wá ní pé kóbìnrin mọ́ dùn wájú wọn kó dó lẹ́yìn òun kó mọ wá júwe pé ẹyá ẹgbẹ́ ọ̀tún bókò ní ojúmọ́ lẹ́ni mọ fi báyìí ẹyá sí yàrá yìí bókò ní ọfi júwe náà ní kó mọ sí bẹ́ẹ̀ torí pé tọkùnrin bá kọjú tí obìnrin bá wà wájú tóun bá wà ní ẹ̀yìn obìnrin ṣètàn lè dá wa lálẹ́ ẹ́ anábì ti sọ anábì sallallahu alaihi wasallam anábì ní tí obìnrin bá kọjú sí yín àwòrán èṣù nígbè wa. bó sì iná náà ni àgbákò méjèèjì iwájú obìnrin àti oyè obìnrin méjèèjì ní dénjà ọlọ́mọdé á kó sí i. òun á ní kó mọ lọ́wájú ẹ́ àwọn oníwọ́ọ̀rì wa àwọn oníwọ́ọ̀rì yóò tún mọ̀ náà ni pé kó lè bá àwọn gbogbo àwọn àwọn ara imani ni ó lànà bí sọ̀rọ̀ sọ́nà ó ní gbogbo ẹni tí o bá ti lójú tì ẹjọ́ ṣe tó wá wù. ara ẹ̀ lójú tì ó ní kéèyàn má tẹ̀lé ta ní Muhammad sàdégbà Muhammad tẹ́ bá ti rẹ́ni tí ó tẹ̀lé ta nẹ́bì kò lójú ni màtánà fẹ́ rìpọ́tù hadith náà ó ní ó ní gbogbo àwọn ànẹ́bì ọlọ́run tẹ́ bá ń kírun wọ́n máa ń dáwọ́ sáyà ni. wàá máa lámú yẹ sẹ́hìn falẹ̀ yẹ fọ́ àlùmọ̀ṣà ẹni tí o bá ti wá lójú tì kò mọ̀ ṣe tó wá wù so ara ìlójútì òun ni kéèyàn máa ṣe tó wúyàn ànábì ni ọ̀sẹ̀ báyìí wọ́n ní báyìí lọ́ọ̀ṣe ẹba ti lẹ́nu tí ń ṣe bídíà olójútì ni ẹ̀sìn náà bídíà náà wà láì olójútì lóòótọ́ ebídí olójútì bá a ti kétó yìí náà pé kí bídíà ni mòlúdì bídíà ni wọn ò sì lójútì wọ́n tún tẹ́ pósítà ẹ sì rí ẹ́fídẹ́ẹ̀sì kan fi túbọ̀ yín lóòótọ́ ànábì òṣè àmọ́ eléyìí bídíà àìlójútì nígbà mọ́ rẹ̀ alìhàyáhù min al-iman lára àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ àwọn alónìí ni ẹ̀kọ́ bí yẹn ti lójú ti wà láìla àti ó ti tán láwùjọ yìí ẹ máa rí ọmọ kékeré níta yóò sì máa bú àgbàlagbà ẹgbẹ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀gbọ́n rẹ̀ níta wà láì kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákòtò lọ́n àwọn abímọ àwọn òbí àwọn ọmọ wa ẹja kọ́ wọn ní ojú títì lára àwọn ọ̀nà tá a lè fi kọ́ wọn lójú títì lélẹ́yìí èyí tó bá jẹ́ ọkùnrin àbí bá jẹ́ obìnrin kó mọ̀ sí ipa pẹ̀lú àwọn ọkùnrin nísìnyí wọn kákú mọ́ níjọ́ kan nǹkan ètò ẹ̀sìn ìdàrú tó báyìí ó ti pẹ́ díẹ̀ ní junction bẹ́ẹ̀ náà ni ọkùnrin àti obìnrin wọn àjọ ń jà wọn búra wọn èyí ọkùnrin wa bù láwọn èébú dẹ́ pé kíyàn sì yóò sì bọ́lé yóò mọ̀ sunkún ó ní ti bá àìmọye òun sọ pé àìmọye ìgbà tóun ti bá ọ sí pé pọ̀ tóun ti sikin ní pọ̀ ó ní àìmọ iye òun fi ń ṣe kíní ẹ̀ tẹ́kọ́ ọkùnrin fi gbà fáàrí ni àṣà ìdá ni tó rẹ pé nǹkan tó dáa ni kí lọ ọkùnrin yóò wọ́n fi fi bú obìnrin sí àti wọ́n ń sin ìjàmbá fún wọn ni ẹ gbọ́ tóbi ni ó wì iye òkè ṣe kíní náà àjọ gbà fúnra wa ni àjọ sí fúnra wa ni tó ń nútúrásì ni mo ṣe àwọn kan ṣẹ́fẹ́ àti kọ̀ọ̀tún ọmọ làwọn wọ̀nyí irú ọmọ báwọn ìgbọ́ ọ̀nẹ́ níyàwó níṣẹ́ pé ojú títì tí ò ti dànù aburú gbá ẹ mẹ́mẹ́ ara tẹ́sìmọ̀ pé yẹn ní imán òun ni kó lójú tì ìdán sọ pé ìyàwó tó ní imán láfẹ́fẹ́ ẹ jẹ́ ká wo ojú títì lára ìyàwó wa la òun ló fi jẹ́ ní kàmá lè imán yóò máa lójú tì láti sọ̀rọ̀ tí ò da nípa ọkọ rẹ̀ ń ta ẹlòmíì ò wọ́ọ̀yì láti sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ń ta ẹ̀ sálájì ó kàn sí bá nípa ó fi dé àfà nípa ń wọ́n dá o àìlójútì ni because ojútì mi ojútì ọ̀rẹ́ mi kò ṣe kéde kan wọlé máa ń wí lówe ẹ ojútì ọ̀rẹ́ mi ojútì mi náà ni àbí wọn ń pè ah, bí yẹn bá ń fi láì bí ọkọ rẹ̀ hàn ta ẹ gbọ́ wọn náà gẹ́gẹ́ bí wọn ti dẹni yẹ̀yẹ́ so anabi sallallahu alaihi wa sallam so ni alhayahu shubatun al-iman so muttafaqun alayhi alimami Bukhari àti imam Muslim àwọn agba àdìsí wa àdìsí ẹlẹ́kẹ̀wá wà á níhu Abu Dharri wọn tún gba àdìsí wa o. أن رسول الله صلى الله عليه وسلم قال قل نبيني بينما رجل يمشي بالطريق النبي ني arákùnrin kan ó rìn lọ ní ojú ọ̀nà ìṣtàjìdà aláìhí alẹ́àtọ̀ṣ ògbẹ́ wa gbẹ́ gan ògbẹ́ tó ní agbára gan wa gbẹ́ fọwọ́jẹ́dá bí ọ ló bá rí kànga kan lójú ọ̀nà fanazala fi ha fashariba ó wá sọ̀kalẹ̀ sínú kànga yìí ó sì mú omi ثم خرج وجد فإذا كلب يلحث يأكل الثراء يأكل الثرى من العطش gbà tí ó jáde sókè ló bá rí ajá kan òun wá ń jẹ ìpè ìpè lẹ́lẹ̀ látara ògbẹ tó gbé ajá náà ajá ibẹ̀ sì jẹ ìpè faqala rajul arákùnrin wá ní سبحان الله لقد بلغ هذا kalb من العطش مثل الذي كان قد بلغ قد بلغ مني minni ilé ń pè ní ọmọ fèlè àti ọmọ fèlè kakọ́ animal fèlè gbogbo tó gbà tó tí àwùjọ wa fi wọ́ọ̀sì lónìí kìí ṣe eré ìjọba nìkan àwa tá a jẹ́ aráàlú gangan gan ìtàn pè ní ọmọ fèlè òsì máa ìtọ́pẹ̀ inú máa fi lè kò sí má kálukú nísìnyí eré ara rẹ̀ ní dù tọ́wá fún ẹnìkan tọ́wá ní kó lọ ṣe pọ́jẹ́tì kan sádùgbò rẹ̀ tí ó sàǹfààní fádùgbò tó bá rí pé òun nínú kankan mẹ́ kò sí kí ni kò sí ní ṣe kò sí máa fi lè ní àìsí máa fi lè oníkan fún ọlọ́wọ́ bóyá owó yìí fi ṣe omi sádùgbò yín ọ̀la ẹ̀kọ́ sì dáńsápò ẹ wo ọmọ èèyàn arákùnrin yìí ó mú mi tán ló wá rí ajá tí ń jẹ ẹ̀pẹ̀ ẹ̀gbọ́n tó wí ni a oníbìsí ń wájá yìí irú tó ṣe mí ní ń ṣe bí ẹ bá ṣe pé irú tó ṣe mí ní ń ṣe yèèpẹ̀ jíjẹ ẹ ṣe oúnjẹ ajá bóun náà bá padà bá débì kan òun ló padà rẹ ní pé bí tọ́ máa mú ni bí èèpẹ̀ lè òun ló padà bá débẹ̀ kí tẹ̀rí kan sọ sínú ó ní feeling ó ní in tó ṣeun olóbi jẹ́ pé àwọn tí wọ́n jóló wa ó yẹ ká máa rìn sí ìgboro ọ̀la ẹ̀ ẹlòmíì máa ti ṣẹlẹ̀ ń gboro ẹlòmíì tó bá ti rí ọlá ìmọ̀ gbàgbé irú ìyà tó jẹun náà rí kò sí ẹkọ́ máa rí bẹ́ẹ̀ tó ẹkú kálukú máa rántí irú ìyà tó jẹ́ ni wàhálà ni máa sọ́bà tó báyìí à ń sọ́bà púpọ̀ wàhálà ìràwé àwọn olówó ń bẹ láwùjọ wa àwọn ló ń bẹ láwùjọ wa tí wọ́n lè sànú àwọn èèyàn ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò nísìnyí tẹ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ bó ti ládùú ilẹ̀ lábá wọn ti lágbẹ́ sílẹ̀ ilẹ̀ lárúbáwá ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀ ti bẹ ládùúgbò ìbò ti pọ̀ tó ó lé fọ́tì tẹ̀bá ẹ̀rí ilẹ̀ lárúbáwá ilẹ̀ lárúbáwá wọn ti lágbẹ́ sílẹ̀ tí àwọn ẹlò wọn ń gbẹ bẹ́ẹ̀ lè gbẹ́yìn ẹgbẹ́ kànga fún wa ìkálọ̀kẹ́rẹ́ nǹkan gbẹ́sí ẹjọ́ ní kásìlọ̀ kan tó ti pẹ́ díẹ̀ ó ti di ilé ilẹ̀ nísìn ilé ilẹ̀ ló kọ́ fún wa kéésì kanga àwọn ìmọ̀ sọ fáwọn èèyàn ilé ilé yìí kọ́ fún wa kéésì kanga kéèmọ ìgbà ní june july tí ó jọ wọn ṣe wíì kéèyàn ló kàgbà gbà wọn. ee kò tí ẹ á súnmọ́ ara àti ìgbòjú àti gbẹrun ẹ wo ọmọ ẹ̀dẹ́ ènìyàn bó ṣe bá ajá lò ajá bá lájá tí islam ní bí ẹ bá ń sin ajá nítorí wọn máa já nínú iṣẹ́ ládáyàn ó tó dédé òkè sóbì òun ní credit ládá ládá tó yẹ jẹ lójúmọ́ bá tẹ tó fi ẹ́bì tó ansẹ̀ sí ṣe pé ó ti tún jẹ gbèsè nú tí a sẹ́wà jẹ mjẹ lónìí àbíkọ́ tásẹ̀tì rẹ̀ àbíkọ́ kán láì òní kọ́mọ́ lò mọ́ ni láì ilé yóò jìjẹ kán tòun ti bẹ́ẹ̀ ajá tó yẹ kó tó bá tẹnu bọ̀ nǹkan wọn ni ẹ̀fọ́ lẹ́ẹ̀méje tó ti bẹ́ẹ̀ ìkórìíra yìí ò débi pé ká fìnira máa já àbí ká rí kó wà nù arákùnrin yìí fi ń o nítorí sinmi ní ṣe. fanẹ́sà arákùnrin yìí padà máàùn àwọn máàn kí ni kúfù tó wọ̀ bí bàtà ó wá bu omi sínú ẹ̀ tó kún dáadáa ó bukun tó ma amsakahu bìtì ó wá fi ẹnu rẹ̀ ó fi dùn díẹ̀ hata rọ́kìá tí tó fi gun ó fi ẹnu rẹ̀ gbá ilé òkú náà báyìí ó wá fi rí kànga ẹ̀gùn sí òkè fasakal kelbi ó wá fún ajá yìí ó fún ní omi mu ẹgbọ́n tá náà wí alẹ́bí ní fàṣàkàrà lọ́hàlẹ́hù ajá yìí wá ajá yìí wá dúpẹ́ fọlọ́wọ́n ọba lọ́wọ́ lọ́wọ́ kí ni lọ́wọ́ ọkùnrin yìí fàgáfọ̀rọ̀ lọ́hù lẹ́gbàá tó lọ́dúpẹ́ fún tán ọlọ́run tó wá forí jìn. yẹ pé àwọn ẹsẹ tọkùnrin lọ́rùn tó ní lọ́rùn látara kó sànù ajá ọlọrun ṣàforíjì fún un. kọ́ọ̀lù ya Rasulullah gbàtàmí gbọ́rọ̀ dé yàyín pé ó tún rí àforíjì tó fún ajá lómi mu. àwọn sàbí wa béèrè pé inna lana fil ba'ahim ajran ìwà nábì ṣé àtúmọ̀ gbalada látara àwọn dábà ni táwọn gbọ́dọ̀ dára àwọn ni faqal anábìrin fi kulli kabdin mọ̀tìbátìn àjèrò èyí ṣe dábà nìkan gbogbo tó bá ti jẹ́ da ọlọ́run tó ní ẹ̀jẹ̀ la ẹ̀kú tó bá ní ẹ̀jẹ̀ la tí nira bá kàn bí ẹ̀rọ àti kéré tó ń tó bá rí iná yóò ṣe kí nìyí yóò họ tó bá rí ṣúgà yóò ṣe kí nìyí yóò sáré wá bẹ́ẹ̀ gbogbo gbogbo tó bá jẹ́ da ọlọ́run tó bá ní ẹ̀jẹ̀ lára ànábì ní ẹ̀ máa gba aládá lórí ẹ̀ ẹ̀ sì máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀. a jẹ́ pé àwọn ẹran tá à ń tọ́jú àtúngbàlá lára wọn bá ti fún wọn lóúnjẹ agbáládá ni torí pé ibi tó yẹ kéèyàn ti gbaládá ìyẹn lè gbẹ̀sẹ̀ ńbẹ̀ náà o tí ìbá ti bó ti yẹ kó tọ́ òun lalábìnrin kan làlábìnrin kọ́dọ̀ owó ọ̀nà lè hírọ́tín habasatiha torí olóńgbò tó ń dè mọ́lẹ̀ olóńgbò yìí fi wá kú kò sì túlẹ̀ kó lọ jẹ anábì ní kọ́lá bó ṣe pé kókó ní ọ̀lọ́ sàjẹ́ lójú ọ̀nà ẹlẹ́kùn sólógbò mọ̀ jẹ kókó but gẹ́gẹ́ bí ajá yìí náà ni bí nira bá padà mú olóńgbò tí oníjó jẹ tó bá rí kókó yóò jẹ àbí oníjẹ lẹ́ẹ̀mọ̀ ara àwọn ẹran míì lẹ́dà wọ́n sì mọ̀ jẹ lẹ́dà tẹ́sì wọn bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ mọ̀ rí ẹran míì yóò sì mọ̀ jẹ pípà kèé táwọn pé ń gbóná kàrámbẹ̀ ni pépà táwọn wọn fi pépà léèwé kọ́dà pálí yóò máa jẹ anábìrin tó kókò túlẹ̀ tó fi kú olófiwọ́n ọlọ́ọ̀ba kọ́dà anábìrin tó fi arábìnrin alágbèrè oníṣìnà àwọn agbélépawó anábì ni látara kó sànú ajá gbogbo sìnà tó ṣe wọn ló sàmójúkú rẹ fún. wọn ló wá ó jáde nílẹ̀ ẹjọ́ kan ló wá rí ajá kan tí ń kórè ibi kànga ni wọ́n kò rí kankan lẹ́yìn ajá tí ń lé ajá kò rí kan wájú rẹ̀ sí ajá ń lé ajá àbúfẹ́ mú ni ló bá mú gbá ó sọ sínú kànga ó bu ajá bá mú ọlọ́run fún àwọn ọ̀nà tí ti rí orí so débi pé ni kan mọ ọ̀nà kan torí pé àmọ́ yìí tí ó ṣe kò ń gé ọlọ́run náà dáadáa bá ti látàkìrọ́ nàmínà màrúfì ṣé àní ànábì ni ẹ máa fojú kéré dáadáa kankan fáti òfin kéré tó ordinary ajá lásán èèyàn máa rí àlìjẹ́ látara wọn ordinary ajá ordinary mùsùlùmí lásán èèyàn lè rí iná ní àti ara wọn abiola ọba ọba àlekè masa fani àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́run wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ìjókòó mélòó ló wà ní orí irun oríṣi mẹ́ta ìjókòó tó wà lórí irun alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn jókòó ìjókòó tí ń bẹ láàrin ìforí kanlẹ̀ tá a forí kan lákọ̀ọ́kọ́ tẹpá jòkó ká tó forí kan lẹ ìkejì ìjòkó ni ìjòkó eré sí méjì lẹ́yìn lè jòkó mbẹ́ èèyàn lè jòkó ẹgbẹ́ sí àmì ẹ̀yà ìlú yìí nǹkan tẹ́ẹ̀rí ṣe ẹ̀yàn dídé wò ẹ fi kún méjì lélẹ̀ kẹwàá nà ẹsẹ̀ méjì sókè bákan náà ẹ̀hẹ́n ọ̀yá ẹ jòkó lẹ́sẹ̀ wa ẹ̀hẹ́n bí wọ́n ti jòkó yìí tí yẹn bá jòkó láàrin ìforíkanlẹ̀ tí yẹn bá foríkanlẹ̀ lákọ̀ọ́kọ́ ó wá jòkó tí wọ́n á lè ṣe yìí kó tó foríkanlẹ̀ kejì ìyẹn lè jòkó báyìí jòkó alákọ̀ọ́kọ́ nù bákan náà níbẹ̀ òun náà láàrin ìforíkanlẹ̀ méjì báyìí kan náà ìyẹn tún lè jòkó míì èyí ó jòkó lérí aha ìjòkó kejì nu ìjòkó yìí èyàn lè jòkó rẹ̀ láàrin ìfowópamọ́ méjì ẹ wá rí jòkó tàṣíláṣì òun lè yóò tó jòkó níbi àtáyà alákọ̀ọ́kọ́ kò bá jẹ́ àtáyà alákọ̀ọ́kọ́ òun jẹ́ pé ìrun rákà méjì lẹ́ni tàbí sálámà bá ti jòkó náà nù èyàn fẹ́ kí ìrun súbọ̀ ẹ̀yẹ pé méjì ni irú jòkó tẹ jòkó láṣì oníjòkó kò lè jòkó àkọ́kọ́ òun kò lè sòkè léyìn fún àtàyà sòkòbá jẹ́ àtàyà júmà kẹtẹ́ráka méjì lòun sòwú ẹlẹ́ẹ̀kejì ló fi jòkó àbí irun tó yẹ pé olóko mẹ́ta ni tó látàyà méjì so àtàyà alákọ̀ọ́kọ́ náà irú jòkó yẹn ló jòkó èyí jòkó ẹlẹ́ẹ̀kejì tá ṣàlàyé o ìjòkó lẹ́ka tó wà òun ni jòkó tó pé irun ta fẹ́ kí olóko mẹ́ta ni àbólóko mẹ́rin di láti ráka bẹ́ẹ̀ ti jòkó ni ẹsẹ̀ òun wà bó so wà ẹsẹ̀ ọ̀tún yóò wà bó ti wà hẹ́n ẹwà àhà ẹwà gbèsè báyìí bẹ́ẹ̀ sì jòkó yìí àkàdà so eré sì jòkó mẹ́ta tí ó bá ṣẹ̀rí àmúnú bákan náà tábà forí ẹ̀hẹ́n bó ṣe wájú pé nínú ìwọ̀n lọ́tàrà sọ wà. ẹlẹ́ẹ̀kejì àbí tó ṣe méjì lẹ́bẹ̀rẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì. taba sí àtàyà alákọ̀ọ́kọ́ sáré lọ aláhàpá tí àtìlẹ̀ àti aláhàpá ni àbádókè méjì ní a lè ṣe ẹni aláhàpá látilẹ̀ èyí sì lè dókè kẹsì kí nìyí kí a ṣe aláhàpá wallahu ta'ala alam sawab number two ìjókòó sinmi bóyá níbi àtáyá ní kí ẹ̀kọ́ èyí ó lè jòkó ẹ̀ ó lè jẹ́ ìgbòho mi ò gbọ́ jòkó ilé ìwé jòkó ìsèso tó yà pé ń hmm, òkè báyìí ni bẹ́ẹ̀ ti jòkó bẹ́ẹ̀ ti kó báyìí náà jòkó bẹ́ẹ̀ náà ó yá ẹ̀dẹ̀ rí wálẹ̀ ẹbí afáyún sí àyè ẹfọ́ ọlẹ̀ ẹfọ́ ọlọ́lẹ̀ ẹ báyìí tó bá ń kọ́ kí ẹ jòkó báyìí ẹ̀ka mọ́ jòkó báyìí ìjòkó èsì eléwọ̀n dá nítorí àbí sọ nìyẹn ẹ̀yìn ẹjọ́ kò bí ajá ẹ̀yìn lè wọ̀n dáńtì ẹ̀. number two. gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ti ń gbé àbí bẹ́ẹ̀ bá lágbára rẹ̀ gbogbo ọ̀nà àwọn olè rẹ̀ wá tó ń gbọ́ tó ń gbọ́ tó ń gbọ́ ọba ti lágbára rẹ̀ ọba ti ẹ̀yọ̀ kan ó ti wà ókè fún yàn kọ́lá mi ò bá ti láwa kùhán tí wọ́n ti pẹ́ ọ̀kan tí wọ́n ti pẹ́ ọ̀kan tí wọ́n ti ṣe oṣù wa òkè fún yàn tó ti mi ò bá ti lágbára gbogbo ẹ̀ náà bá a láyè fi lára ẹ̀ fi ń kú náà ni. ó kú ok ok. gbogbo oúnjẹ náà wá sè fún òkú pé wọ́n ń sin òkú ìgboro o oúnjẹ wa rè kéèyàn jẹ àgbọ̀rọ̀ jẹ. òfin tí tí ara ká wọn pé èmi ò ní jẹ oúnjẹ òkú ẹ bá kí ló wa a lè jẹ o. <laughs> èyí lè jẹ́ gbogbo náà gbogbo ọjọ́ wọn fi ń dáná lé lókun ó kú ni èyí lè jẹ́. òkè ọbẹ̀ wa sẹ́kù wọ́n ti sòkútọ́ lónìí ọ̀rọ̀ àti àtúntò yóò tá sẹ́kù àwọn àtà tó sẹ́kù wọ́n máa ń lò ó wọ́láwó ta káàtọ̀ bẹ́ẹ̀ bá rí ibi tó lè jẹ mọ́nà ni kí wọ́n jẹ lọ síwájú sí pé ètò sẹ́kù nù ìyẹn lè máa jẹ́ wọ́láwó ta lábìsọ̀ ẹ̀ bóyá lẹ́yìn náà ti sòkú lákòjú oníṣẹ́ jẹ́ pé ẹ bá wọn jẹ́ gbogbo yóò ti sòkú ni wọ́n ti wá sòjú ní kálukú ti wá túká àwọn ata tó wọn ara kò fókù ni àbáwọn ata tó wọn sẹ́kù gẹ́gẹ́ tí ìyẹn tó wọn jẹ ṣùgbọ́n aláì fi gẹ́ bí ọmọ ara nu lé. nílé yín dágbé wá rẹ̀ ni kéèyàn kéèyàn lè sá fún kò bá da ó ti ní ṣubú ha so kéèyàn sá fún ọlọ́pàá sọ̀rọ̀ náà. wàhálà kùsàrà. nǹkan báyìí èyí tó dáa ni pé kó tó ṣẹlẹ̀ kí ẹ̀ tó ṣe oníkéèyàn béèrè kò dáa kí ẹ̀ ṣe tán kí ẹ̀ máa béèrè ṣé bá lè ṣe yìí ẹwà ẹwà ẹni fóònù àwọn afa lọ́wọ́ ni àwọn afa sọ́nà ti pọ̀ lù yà dúpẹ́ lọ́wọ́ ọba ẹni ara àǹfààní kẹ́kẹ́ yẹn nípa fóònù ọlọ́run iná ni wádìí gbà mí kẹ́kẹ́ ó ṣe ní yá ẹ̀jẹ̀ wádìí ọ̀dọ̀ àwọn afa ọba lẹ́tọ̀ọ́ yóò lẹ́tọ̀ọ́ kò dákẹ́ mú lọ bó bá sì mú wá kọ́dà kí ẹ̀ máa gbáwẹ̀ kó ní ká mú mi omi kó mi àwọn èèmọ̀ ìbá ìta lè pé wàláyé ìgbìgbì mo ṣe tí ò bá ti tẹ lọ́rùn ìgbọ̀rọ̀ ṣe èyí tí ò bá ti tẹ lọ́rùn àní ìbá ti tẹ lọ́rùn ẹ̀yìn ní ṣe tó bá ti lẹ́yìn lọ gbé kò sáà tó bẹ́ẹ̀ kó lọ mọ́lọ́pàá wa àní kan fura sí yẹn àlẹ́ ìgbọ̀rọ̀ mú ẹ̀sìn tèmi ò bá mú tẹ́gẹ́ so yóò nígbà wọlé ni kò sì lè torí eléyìí wọn ni kó àfọlọ́pàá mú yẹn kọ́lọ́pàá ní gbọ́ ìwọ́n ò mú ẹ bèrè bẹ́ẹ̀ ẹ mọ bèrè ìwọ́n náà sọ́sẹ́ẹ̀tì náà wà fi mú so òun sọ bẹ́ẹ̀ sòkò yẹ kẹ́ rú mú mi yẹn níparí. ok. Fadal. Naam. Eso tiene. Naam. Ẹni tí ó rajà tó wá ra pamọ́ sílé nígbà tó dẹ̀ kó lè bá a rí tàǹgbà tí yóò wọ́n kó lẹ́tọ̀ọ́. Ìjọba ló lẹ́tọ̀ọ́ kó ṣerú ẹ̀ gbàtí kì í máa surplus pé àgbàdo báyìí jáde òní ẹgbẹ́ máa ń pọ́n dínwó kí wọ́n á rà àtọ̀rọ̀ tọ́jú ẹ̀ àsìkò tí ó wá wọ́n kan á kó jáde fáwọn aráàlú tọ́ba rí i pé ẹni tó fẹ́ ṣe é tíjọba ṣetẹ́bá wá síbẹ̀ ẹni yẹn ò ní dàníyàn wò lórí rẹ̀ bí gbogbo ẹ̀ mo fẹ́ ṣàánú àwọn àlù yìí ìgbà tó fi ràún náà gbà tó ra mi tó ra ó ra twenty naira lápèjúwe lásìkò yẹn tó bá fẹ́ ta yóò ta ní twenty five naira ó wá kó pamọ́ tó bá yẹ pé ó náwó sí tó fi tọ́jú ẹ̀ ó náwó sí tó fi tọ́jú rẹ̀ yóò calculate owó tó ná yẹn yóò wá gbélé àwọn ọjà yìí ṣe pé twenty five naira kó ta yóò wá pín báyìí pàtó padà wá pín ó padà wá jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan padà ń jẹ́ wá naira lérí ìpín ẹ pé yóò máa yẹ twenty six nù eléyìí kò é ṣe torí kó fẹ́ nàìjíríà jẹ́ ìlú fìràánù tó wáyé kó ti kó pamọ́ kò náwó kankan lé lórí so twenty five tẹ́ kó táǹgbà òun náà òun náà ni ó tà so wáyé pé ó lánìyàn pé òun fẹ́ fi sànù àwọn tálíkà òun fẹ́ fi sànù àwọn tálíkà ìgbà òun ní táwọn fẹ́ mọ̀ tà ọ́ fẹ́ lè mọ̀ tà bí forty naira òun wá ta ní twenty five naira pé ní àjẹsí sànù àwọn tó ara nǹkan táwọn lówó wa máa ṣe lélẹ́yìí. láwọn tí wọ́n fi ràn tálíkà lọ́wọ́ àwọn olólè ẹ̀ka máa ṣe rẹ̀ irọ́ àwọn olóṣè bẹ́ẹ̀ láwọn olójú alẹ́ fọ́tí náà wọ́n ta àwọn olówó ní pàá lọ àwọn lọ ọjọ ti lọ bọ̀ náà ti lọ tó bá di táìmù ti lọ ti ń ẹ gba kọ́ńtíráàtì wọ́n ń sọ ń bẹ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún wa pé àwọn fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì gẹ́gẹ́ bí mùsùlùmí kápẹ́ntà ni wọ́n kíníkan nìkan hòtẹ́ẹ̀lì èèyàn lè èèyàn lè máa kọ́ kò sí nìkan àwọn béèrè lọ́wọ́ pé tọ̀ sótẹ́ẹ̀lì yìí sóhun gbómìnira obìnrin wa bẹ̀lì tẹ́wọ̀n tọ́ síbẹ̀ èèyàn béèrè nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ láti kọ́ tẹ́yìn lè ti ṣiṣẹ́ tí mùsùlùmí lè ní òun hòtẹ́ẹ̀lì ìtumọ̀ táwa kan fún ní àwùjọ yìí ni ọ̀dà kọ́dà Saudi Arabia wọ́n ló tẹ́lì àmọ́ tẹ́ bá wá ń sọ fún wọn àwọn náà wá ń sọ pé ọ béèrè àwọn náà wá ń sọ pé kọ́dà ọ̀tẹ́lẹ̀ wọn tàn yà yìí ìgbà òun ni mùsùlùmí lè máa ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀. Allahu ta'ala ala bisawab wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi